إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الأدي أبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد adáwọ̀pẹ́ fún Allah subhanahu wa ta'ala atọrọ asalatu fún anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam إن شاء الله أتما تسوج لي ذلك ولتن القرآن الكريم لتن سورة الشعراء آية 53 أعوذ بالله من الشيطان الرجيم فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالتود العظيم وأظلفنا ثم الآخرين وأنجينا موسى ومن معه أجمعين ثم أغرقنا الآخرين إن في ذلك لآية وما كان أكثرهم وإن ربك لهو العزيز الرحيم اللهم سبحانه وتعالى فلما ترى الجمعان قال أصحاب موسى إنا لمدركون ìgbà tí àwọn groups méjèèjì camps méjèèjì tí wọ́n ríra wọn lọ́ọ̀kan qala ashabu Musa àwọn èèyàn Musa tó ń ṣe àwọn ọmọ Israeli wọ́n ní inna lamudrakun àwọn ọ̀tá tó ń lé wa wọ́n ti fẹ́ lépa bá wa kí ló fà á òun náà ni wípé níwájú odò ń bẹ ń bẹ ẹ̀yìn Fìràáhùn àti àwọn ọmọ ogun rẹ̀ wọ́n lé wọn bọ̀ wá wọ́n lè rọ́wọ́ tọ́rọ́ sínú odò bákan náà wọ́n lè padà sẹ́yìn èyí tó bá wù kan ṣe nu méjèèjì ikú ni fún wọn anábì Musa alayhi salatu wassalam qala kalla ó ní kò rí bẹ́ẹ̀ inna ma'iya rabbi sayahdin dájúdájú ọlọ́run ọba mi ń bẹ pẹ̀lú mi sayahdin yóò kọ́ mi máa ṣe òun náà ló ní ká máa lọ bá a ṣe ń lọ yìí odò tó ń bẹ ń wájú bá a ṣe rí ọ̀nà àbáyọ ń bẹ ọlọ́run ọba mi kọ́ mi máa ṣe ọlọ́ọ̀bá ní fa awhayna ila Musa anidrib bi asaka al-bahra ọlọ́ọ̀bá ní àwọn sọ fún ànábì Musa alayhi salatu wassalam ipe pọ̀pá tó ń bẹ lọ́wọ́ rẹ̀ fi ná odò yẹn fanfalaqa ìgbà tó fi ná odò odò pín fakana kullu firqin kattawdil azim ìkíkọ̀ọ̀kan ó tóbi òkè ńláńlá fàázlàfínà sàmàl àkọrin ìgbà tí odò yìí tó pín sí ìpín tó pọ̀ tí àwọn ọmọ bànú Israel tí wọ́n gba ibẹ̀ kọjá àwọn àkọrò ní àwọn tí wọ́n lé wọn bọ̀ wá àwọn ẹnì kejì ọlọ́wọ́ bá ní amú wọn súnmọ́ bí odò yẹn àwọn náà ráwọ́ ní odò yẹn láì bèèrè ipé kí ló mú odò pín kí ló mú odò di nǹkan tó ṣe wípé wọ́n lè gbàbẹ̀ kọjá láì ronú lọ bí eléyìí torí pé nǹkan tó mú láyà wọn jùlọ òun náà ni wípé àwọn ṣáà fẹ́ mú àwọn ọmọ Israẹli balẹ̀ iṣẹ́ ìyanu tí ọlọ́run bá subhanahu wa ta'ala tó ṣe ní ọwọ́ anábì musa alayhi salatu wa salam eléyìí ò yà wọ́n lẹ́nu wọn rí eléyìí ò rárá ètò pàtàkì lẹ́nu wọn òun náà ni bóun ni wọ́n ṣe mú anábì musa alayhi salatu wa salam balẹ̀ àwọn náà tẹ́rí sínú odò lẹ́ni tó fẹ́ gba ibi tí ọlọ́run bá subhanahu wa ta'ala tó ti ní kó di ilẹ̀ gbẹrẹfu nípasẹ̀ eléyìí ọlọ́mọba subhanahu wa ta'ala ó ní wa anjayna Musa wa man ma'ahu ajma'in anabi Musa alayhi salatu wassalam àti àwọn tí wọ́n jẹ́ ọmọ Israẹli tán pẹ̀lú ẹ̀ ọlọ́ni gbogbo wọn la láì ṣẹ́kàn fún wọn wa thumma azrakna al àwọn al-akharun àwọn kejì tó ń ṣe Fir'aun àti àwọn èèyàn rẹ̀ ọlọ́run ọba ní aníkí odò kó padé kó pa gbogbo wọn run gbogbo wọn tẹ̀lé sínú odò yẹn inna fi dhalika la aya ọlọ́run ní eléyìí tá a ṣe pẹ̀lú pé a kó àwọn ọmọ Israẹli a kó wọn yọ Allah níbi fìtínà fìràáhùn bákan náà apá fìràáhùn àti àwọn ọmọlẹ́yìn rẹ̀ apá wọn ọlọ́wọ́n bá ní àmì ń bẹ́ ń bí eléyìí wọ́n máa kí àná àkọrò mìíní ṣùgbọ́n èyí tó pọ̀jù ní wọn wọn ní nígbàgbọ́ nínú rẹ̀ ẹlòmíì kò sí iye àmì tó lè rí tó ṣe wípé yóò torí ẹ̀ juwọ́lẹ̀ fún òdodo bẹ́ẹ̀ lómi ṣe ń rí àrù sí bẹ́ẹ̀ ni ọkàn rẹ̀ ń lé sí kọ́lọ́mọ wa subhanahu wa ta'ala kó mọ̀ fún wa ní ọkàn burúkú tó wá yẹ pé èèyàn rí àmì ó yẹ kí ara rẹ̀ máa balẹ̀ sí i kó lè juwọ́ ju sẹ́lẹ̀ fún òdodo torí pé àmì àwọn nǹkan dúró fún òun náà ni láti kí àwọn èèyàn gbà ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ní wa ma nursilu bil ayati illa takhwifa àwọn àmì tá a bá mú wá à ń mú wá láti lè fi dẹ́rù bá àwọn èèyàn sọ́dà tí wọ́n á lè ṣe àwọn nǹkan tá ní kẹ́ ṣe ìpìlẹ̀ ntí àmì wà fún láti jẹ́ kí ọkàn èèyàn tó balẹ̀ ṣùgbọ́n ẹni tó ṣe pé rí àmì tí ọkàn rẹ̀ ò balẹ̀ pẹ̀lú ẹ̀ náà kí ló fẹ́ múrò ọkàn èèyàn balẹ̀ irú ọkàn yẹn bẹ́ẹ̀ kí ló fẹ́ mú balẹ̀ ọ̀nà ilé àwọn ànábì ọlọ́wọ́n bá bí wọ́n fún wọn lámì ìyẹn ò ní kí wọ́n má jẹ́ ànábì ọlọ́wọ́n bá miracles òun kọ́ la fi mọ ẹni tó jẹ́ ànábì ọlọ́wọ́n dandan kọ́ ṣùgbọ́n ìgbà míì tí àwọn èèyàn wọn bá challenge wọn ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala àníkà fún wọn ní àmì yẹn wà ní ilẹ̀ ní ọlọ́run subhanahu wa ta'ala ó lè má nìkan fún wọn ní àmì tó túmọ̀ sí pé dandan kọ́ ni àmì láti ọ̀dọ̀ ànábì ọlọ́run ọba dandan kọ́ ni kí ànábì ọlọ́run ọba kó mú àmì wá ṣùgbọ́n gbà míì àwọn èèyàn wọn challenge wọn láti fún àwọn ní àmì wọn àdẹ fún wọn ìgbà míì dẹ̀ lè jẹ́ pé àwọn èèyàn wò challenge wọn ọlọ́wọ́n bó kàn ní kí àwọn ànábì kan mọ́ àmì wá ni sọ ànábì Musa alayhi salatu wassalam gbogbo eléyìí náà ní nǹkan tó ṣe wọ́n ní kó mú àmì wá ó mú àmì wá ìgbà tí wọ́n béèrè fún àmì ó wá náà ṣùgbọ́n pẹ̀lú gbogbo àmì yìí Fìràáhùn àti àwọn ọmọlẹ́yìn rẹ̀ wọ́n àtòrí ẹ̀ gbà wọ́n àtòrí rẹ̀ gbà wọ́n ṣorí kunkun. ó pèrè lóríṣiríṣi ó pèrè lọ́lọ́run àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sọlọ́run bá wa ta'ala ó ní apá ọrùn ìyẹn ati àti àwọn èèyàn rẹ̀ ọlọ́run bá wa ta'ala ó sọ ìtàn yìí fún wa nínú Suratu Yunus gẹ́gẹ́ bí aṣèkà sẹ́yìn ìgbà tí Fir'aun tó ní pé ó tẹ́rì ó ní amantu annahu la ilaha illa alladhi amanat bihi banu Isra'il mo nígbàgbọ́ pípé kò sí ọba àkàtúyẹ káṣíjọ́sìn fún إلا الذي آمنت به بنو إسرائيل àyàfi tó ṣe pé àwọn ọmọ Israẹli lọ́lé ìgbàgbọ́ nú ẹ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ana ibn al-mu'minin mo ń bẹ náà tó ṣe pé kí ni wọ́n gba ọlọ́wọ́ ọba gbọ́ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó sọ fún wípé àlán ṣe sí òun ló fẹ́ gbà وقد عصيت وقد عصيت قبل وكنت من المفسدين فلما بني وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا ọlọ́run ní ọmọ israẹli amú wọn sọdá odò fìràáwò wàjúlódó àtàwọn ọmọ ogun rẹ̀ wọ́n tẹ̀lé wọn báyìí nù àjùwà bí ti kọjá la hàtà ìlà àdàràkà òháràkà ìgbà tó di pé ó tẹ̀lé قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين ó ní mo nígbàgbọ́ ìpé kò sí ọba kan tó ṣe kó lẹ́tọ̀ọ́ ká ṣe ìjọsìn fún illa alladhi amanat bihi banu israel àfi ọba tó ṣe pé àwọn ọmọ israel nígbàgbọ́ nú ẹ̀ wa ana minal muslimin mo ń bẹ nínú àwọn àtàǹtí wọ́n ti sẹ́lẹ̀ fún allah subhanahu wa ta'ala eléyìí tó padà sọ nígbà tí ó ti tẹ̀rí ṣíwájú kó tó tẹ̀rí akọ ló ń ṣe wọ́n sọ fún anábì musa alayhisalatu wasalam tó bá mú nǹkan míì tó ń sin lẹ́yìn mi báyìí báyìí báyìí máa ṣe fún ẹ wala aj'alannaka minal masjunin máa sọ ẹ́ sẹ́wọ̀n ni ó sọ oríṣiríṣi ṣùgbọ́n gbà tó rí ikú tó di pé ọlọ́wọ́ bá ní kí odò kó padé mọ́ òun àti àwọn èèyàn rẹ̀ gbólóhùn tó ń padà ń sọ ni pé amantu anna la ilaha إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين mo nígbàgbọ́ nínú ọlọ́run tí àwọn ọmọ Israẹli tẹ́nígbàgbọ́ nínú ẹ̀ wọ anamdel muslimi mo ń bẹ nínú àwọn tó ṣe wípé wọ́n juwọ́jú sẹ́lẹ̀ fún Allah subhanahu wa ta'ala ọlọ́run ọba ní al'an ṣèpín òun ni nǹkan tó ìtúlò fẹ́ gbà àti ṣe wá sí fún ẹ ti pẹ́ tó ń ṣorí kunkun ọkọ̀dọ̀ aṣọ ìtọ́kọ́bù ọkọ̀dọ̀ aṣọ ìtọ́kọ́bù ó ti ṣe lọ́wọ́ ọba tẹ́lẹ̀ tó gbẹ́rù gan rí tó ṣagídí tó ṣe orí kunkun ọlọ́run bá ní wọ́n kúńtà mílẹ̀ lọ́fṣìdì ó lè ń bẹ nú àwọn olùbílẹ̀ jẹ́ fàlíyàwó manúlẹ̀ jí tàbí bá dáníkà ìtàkùn nàlẹ́mánú kọ́lùfọ́kà áyà ọlọ́wọ́ ọba ní àáwọ̀ adìyẹ àti nǹkan ní àpò ẹyọ bìbádà níkà pẹ̀lú ara rẹ ní òdì ìtàkùnà liman khalfaka àyà nítorí kò lè bá jẹ́ àmì àmì fún àwọn tó ń bọ̀ wá lẹ́yìn rẹ̀ that is àwọn tó bá ṣe orí kúnkún bí títí ẹ wa inna kathiran minan nasi an ayatina la ghafilun torí pé èyí tó pọ̀ nínú àwọn èèyàn àti ayé àti ìlàzáàfì wọ́n fọ́nú fọ́ra wọn àgbáwáàfì pẹ̀lú àwọn àmì wa tí wọ́n ń rí wọn àgbáwáàfì pẹ̀lú àwọn àmì wa tí wọ́n ń rí eléyìí la ìkàtà ti kà fún wa tẹ́lẹ̀ nínú súrọ̀tì Yunus òní ṣùgbọ́n a kò síbẹ̀ láti lè dé kí a mọ ọ̀nà owó lọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ni ó fi pa Fir'aun àti àwọn èèyàn rẹ̀ ló fi pa wọn Fir'aun ló padà gbà olóhùn nígbàgbọ́ nínú Allah subhanahu wa ta'ala tí àwọn ọmọ Israẹli ń sìn ṣùgbọ́n kò wúlò fún wọn mọ́ torí wípé ìtúbà lọ sọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba gbà lópin ìgbà tí ẹ̀mí ò bá tí ì máa pọ̀ka kú tó bá ti di pé ẹ̀mí pọ̀ka kú tútù bọ́ wúlò mọ́ eléyìí Fáráò ìgbà tó ti rí ikú tó ṣe pé kò sí kankan mọ́ tí ń kú ìgbà yẹn ló ní amantu annahu la ilaha illa alladhi amanat bani isra'il wa ana minal muslimin ọlọ́run ọba sọ fún pé àánú kọ́ àtọ̀ ìtàkọ́bùn ṣé sì ló fẹ́ gbà tó ṣe pé ó ti ṣe lọ́wọ́ ọba tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ló ń bẹ lára àwọn òbílẹ̀ déèyàn tó ló jẹ́ pé kálukú wa agbọ̀rọ̀ ronú sí eléyìí wá ti tán ṣe fún wa kí n kálukú gbìyànjú àti mú lò ọba fẹ́ òun ni ká mú lọ́kàn ṣoṣo ká mọ̀ wá orogún pẹ̀lú ẹ̀ eléyìí ni ti ọlọ́wọ́n ọba fẹ́ lọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa eléyìí ni ti ọlọ́wọ́ bá tó nífẹ̀ẹ́ sí ká mú lọ́kàn ṣoṣo ká mú wọ orogún pẹ̀lú ẹ wákẹ́ náà àwọn kan tí ọlọ́wọ́ bá tó pa wá láṣẹ ká gbìyànjú àti mú ṣẹ nípa ìmọ̀ ṣe ìjọsìn mi bákan náà nípa àwọn ìwà ní nípa ìbára ẹni lò ní ntí ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala tó fẹ́ fún wa tó fẹ́ lọ́dọ̀ wa oníkágbìnjú àti ṣe àwọn kan tọ́lọ́wọ́ bá ṣe léwọ̀ fún wa bẹ̀rẹ̀ látòrí ìwà orogún pẹ̀lú rẹ̀ ní gbogbo ọ̀nà tí yàn fi wá orogún pẹ̀lú ọlọ́mọba Allah agbọ́dọ̀ jìnà sí bákan náà àwọn kan tí ó kọ̀ fún wa ní àwọn ìwà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó láàgbọ́dọ̀ máa wù tó láàgbọ́dọ̀ máa ṣe ilé ìta agbọ́dọ̀ sí ẹni tó ṣe kó ní ìkúláàsì sincerity òun kékeré ọlọ́mọba nìkan bẹ́ẹ̀ ni kò wá orogún pẹ̀lú ẹ̀ àwọn nǹkan tí ọlọ́mọba pa láṣẹ ó ṣe àwọn nǹkan tí ọlọ́mọba tó ṣe léèwọ̀ fún wa jìnà sí gbogbo àwọn nǹkan wọ̀nyí yóò ṣe torí ìtọ́lọ́mọba àbójìnà sí wọn torí ìtọ́lọ́mọba èrú èèyàn bẹ́ẹ̀ ló pèpè ara rẹ̀ láti pàdé ọlọ́mọba dáadáa wọ́n ni wọn kọ́ afá maqama rabbi jannatan ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala òun ẹni tó bá pàdé tó bá bẹ̀rù ìpàdé ọlọ́wọ́n bá ìdúnwájú ọlọ́wọ́n bá tó bẹ̀rù rẹ̀ ìró yẹ bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá ní òun ó fún un ní ọgbà àlùjánnà àyè méjì tó ṣe pé yóò dúró sí abẹ́lọ́wọ́n subhanahu wa ta'ala ó ṣàmì ẹnì kọ̀ọ̀kan wa ìmọ̀ mú àṣẹ ọlọ́wọ́n ṣe òun náà lè yẹ fi rí ojú rí ọlọ́wọ́n kama má wo àwọn tí wọ́n dúró ti àṣẹ ọlọ́wọ́ bá bí àwọn òmùgọ̀ èèyàn àwọn tí wọ́n lajú àwọn tó fẹ́ gbádùn ayé àwọn tó ṣe wípé wọ́n múra wọn lọ́dẹ̀ kò rí bẹ́ẹ̀ bákan náà àwọn tó ń jìnà sí nǹkan tí ọlọ́wọ́ bá ní ká jìnà sí àwọn fojú àwọn tán lajú wò wọn àwọn tó ṣe pé wọ́n fẹ́ dáadáa àlìkìyà àmọ̀ fúnra wọn nu àwọn tó ṣe pé wọ́n fẹ́ torí àwọn ọrọ̀ ayé àwọn ìròyìn jí ayé kan wá pàdánù àlùkìyámà wọn ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn lónìí ni wọ́n ń lé ayé wọn àdẹ ṣiṣẹ́ fún àlùkìyámà wọn ayé yìí náà ni ayé yìí náà ni nítorí wọn lógún nù báwo la ṣe gbádùn ayé ṣùgbọ́n ti gbàgbé òun bó jẹ́ pé kí ni wọ́n rí àwọn àmì yẹn wọ́n gbàgbé wípé ayé yìí nǹkan tí àwọn ó lò fúngbà díẹ̀ ni táwọn ó padà sí ilẹ̀ ìfàkì àwọn lè mọ rí ìlò tó lẹ́bù tí àwọn ọ̀rọ̀ pa àwọn arí ìgbé torí pé kò ní gbogbo èèyàn tó ń wáyé náà ní ó ráyé ẹlòmíì ó ń wá ayé ó ṣe gbogbo àwọn iṣẹ́ aburú téèyàn máa ṣe láti lè fi rí ayé ṣùgbọ́n gbà tí o bá ti tún mọ́ àkọọ́lẹ̀ ọlọ́run ọba pé yóò mọ bẹ́ẹ̀ nínú àwọn tó ṣe wípé ọwọ́ rẹ̀ ó ta yé gbogbo tó bá wò kó ṣe ní wá àbàjẹ́ òfin ọ̀ṣùgbọ́n owó ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò ní rí náà torí pé kò sínú àkọọ́lẹ̀ ọlọ́wọ́ ọba tó ló jẹ́ pé àṣìámọ̀ wa ó jẹ́ kàtí ó pàtàkì fún wa ẹni tó ń ṣe wá àti fún wa ọmọrì ẹni yẹn gẹ́gẹ́ bí ẹni tí ó fẹ́ dáadáa fún wa gẹ́gẹ́ bí ẹni tí ó fẹ́ dáadáa fún àwọn ọmọ wa gẹ́gẹ́ bí ẹni tó ṣe pé ó ń pè wá lọ síbi nǹkan tó ṣe pé ààfin ní ayé wa fìràáwù ojú tó fi wo anábì musa alayhi salatu wassalam bí ẹni tó ṣe pé ó fẹ́ kí ipò òun agbára òun kó wá sópin ojú tó fi wo nù torí ẹ gbogbo ọ̀nà tó lè fi resist òun ló fi resist gbogbo ọ̀nà tó lè fi dìfẹ́ǹdì ara rẹ̀ nítorí wípé kó wọ́n bá lùzí ipò yìí òun ló fi dìfẹ́ǹdì ara rẹ̀ ṣùgbọ́n kí ló padà kán fún ọ̀rọ̀ rẹ̀ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó padà gba ipò yẹn lọ́wọ́ rẹ̀ náà ni sọ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó ní thumma aghraqna al-akharin àwọn èèyàn kejì tó ń ṣe Fir'aun àti àwọn ẹ̀mẹ̀wá rẹ̀ àtàwọn èèyàn wọn ọlọ́run ni àtẹ̀wọ́n rí sínú odò inna fi dhalika la'ayatan wa ma kana aktharuhum mu'minin eléyìí àmì ló jẹ́ ṣùgbọ́n èyí tó pọ̀ jù nínú wọn ni ò gbọ́ lọ́wọ́ bá gbọ́ èyí tó pọ̀ jù torí náà lọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ní wa ma yu'minu aktharuhum billahi illa wa hum mushrikun èyí tó pọ̀ jù náà ni ò ní gbọ́ gbọ́ illa wa hum mushrikun máa wá orogún pẹ̀lú ọlọ́wọ́ bá àfi kan máa wá orogún pẹ̀lú ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bá sọ fún anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam وإن تطيع أكثر من في الأرض يضلوك عن سبيل الله ọlọ́run rẹ̀ ànábi tó bá lọ tẹ̀lé ìfẹ́ inú àwọn tí wọ́n pọ̀ jù tó bá lọ tẹ̀lé ìfẹ́ inú àwọn tó pọ̀ jù lórí ilẹ̀ yudilluka an sabilillah wọn aṣọ ẹnu kúrò jọ ọ̀rọ̀ náà ọba yìí so ló jẹ́ pé ibi tí àwọn èèyàn ń rọ́ lọ tán ń rọ́ lọ tán ń rọ́ lọ ó súnmọ́ kó má jẹ́ ọ̀nà àmà ó súnmọ́ kó jẹ́ ọ̀nà àánú nìyẹn ọ̀nà mọ̀ ìtàfíìmọ̀ òun náà ni qala Allahu qala ar-rasul ìtọ́lọ́mọ ọba sọ ètí ànábì sọ everybody tó bá ti ń pè wá síbi nǹkan tó yàtọ̀ sí méjèèjì tó ń pè lẹ́sìn Islam fún wa ká mọ̀ pé irú èèyàn bẹ́ẹ̀ kàzáàbù ni òpùrọ̀ yìí gbogbo ń tá a bá ṣe lẹ́sìn àyìnà dalil ní al wa sunna ẹ̀rí dà látinú al-Qur'an àti sunna bákan náà wàá ìṣùmá ìsálà bákan náà ìkó ẹnu àwọn ẹni ìṣíwájú wa mina sọ̀hábà tí wọ́n tàbí ríd nínú àwọn sọ̀hábà àti àwọn tó jẹ́ àwọn ọmọkéwu wọn eléyìí ní ẹ̀sìn Islam ìtẹ́ ẹni ká ṣe ìyàfá ẹ̀rí rẹ̀ láti inú al àti sunna èyẹ gbọ́dọ̀ wà bóòt láti máa bèrè irú eléyìí lọ́wọ́ gbogbo ẹni tó bá ń lòrù ṣe wá àti eléyìí nǹkan lè fi kóra wa yọ níbi ìkóṣe ọwọ́ àwọn tó ṣe fọ́fẹ́ mú wa sí àwọn afáàní ìbẹ́ńbẹ́hún tó ṣe pé táwọn wọ áfítà láti sọ wá di ẹrú wọn yìí so ìtì ẹ̀sìn wa ó dá lórí qala Allahu qala rasulu qala sahabatu ẹ̀sìn wa dó lórí tí àwọn tí ọlọ́wọ́ bá sọ tí ànábì sọ tí àwọn sọ̀hábà rọ̀dùwà tí wọ́n sọ ẹ̀sìn wa nìyẹn lẹ́sẹ̀ kò fòfé kò sí àìkú ẹnu ní ilé yìí kò sí àìkú ẹnu níbi ilé yìí ẹnu kò lórí ilé yìí gbogbo ẹni tó bá lò ń ṣe wá sí tó ń pè wá sí nǹkan tó yàtọ̀ sí ń ta aṣọ yìí irú èèyàn bẹ́ẹ̀ kó wa lọ síbi àánú ni torí náà ní pàtàkì ni kí a máa ìta àfihàn sí lọ́wọ́ wọn bá kọ ọ̀rọ̀ Ọlọ́run ọba fún wa ká gbà á ká mọ sórí kókó ẹ àwọn ayé ni àwọn gbogbo ẹ ní ètò sátẹm ni pé tàbára yéwu náà á padà sí ilé ni bóòlù á ṣe wá wo kókó máa ń kẹta á padà sí ilé káwa náà ráwọn tán ti fi ilé bá àwa ní mind láti lose nǹkan tó ṣe wípé yóò máa bẹ lọ gbére. Fọ̀rọ̀ àwọn àti bọ̀tán rẹ̀ òun náà ní taari òun àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé tí wọ́n gbà fún anábì Musa alayhi salatu wassalam ọlọ́run bá ní òun pa wọn inna fi dhalika la aya wa ma kana aktharuhum mu'minin ọlọ́run yá mi bẹ́ẹ̀ tó ṣẹlẹ̀ sí Fir'aun kéèsì Musa alayhi salatu wassalam àti Fir'aun àmì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ìtò pọ̀ jù nù wọn ni wọ́n àgbọ́ lọ́wọ́ ọba gbọ́ èyí tó pọ̀jù ni wọ́n ni wọ́n àgbọ́ lọ́wọ́ ọba gbọ́ so ló fi jẹ́ pé káwa dúró ti nǹkan tó ṣe wípé ọlọ́run ọba tó pa wá láṣẹ bákan náà ká sí tó kọ̀ fún wa eléyìí òun ni dáńpé ní ìdígbàgbọ́nu Allah subhanahu wa ta'ala ọlọ́mọba ni wọ inna rabbaka la huwal azizur rahim dájúdájú ọlọ́mọba rẹ̀ òun ni ọba tí ó gbọ̀ngbọ́n ọba tó ṣe wípé àbíyàjẹni tó bá wù ú pẹ̀lú agbára rẹ̀ arrahim ọba olùkẹ́ ọba tó ṣe pé a máa kẹ́ni tó bá wù pẹ̀lú kẹrẹ̀ yóò fi àjẹ gbogbo ẹni tó ṣe wípé ó bá ṣe kọ́ńkọ́ tó jọrọ ẹ̀ lójú tó gbẹ́rù gbọ́nrí tí yóò tẹ̀lé àṣẹ rẹ̀ yóò dẹ̀ kẹ́ ẹni tó ṣe wípé ọba ó juwọ́lẹ̀ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala ó tẹ̀lé àṣẹ rẹ̀ bẹ́ẹ̀ ni tó ní kó jìnà sí ó jìnà sí ọba olùkẹ́ni ọba tó ṣe wípé yóò ṣàwọn èèyàn bẹ́ẹ̀ yóò ṣàwọn tẹ́ tó bá ti jọ́ gbìndé alkiyama fìràún ibi tí ó parí ìgbésí ayé rẹ̀ sí ni gẹ́gẹ́ bí n sọ fún wa ọlọ́run ọba sọ nù suratu Yunus wípé fẹ̀rọ̀áwò ọ̀hún tẹ̀ẹ̀rí nígbà tó ń tẹ̀ẹ̀rí tán ó ní amantu annahu la ilaha illa alladhi amanat bihi banu israel ó ń tẹ̀ẹ̀rí lọ́wọ́ ló ń pariwo wípé mo ti nígbàgbọ́ nínú ọba tí àwọn ọmọ israẹli nígbàgbọ́ nú wà á nà mùsùlùmí mi ti gba islam báyìí ṣùgbọ́n gba ìsìláàmù ní àsìkò tí yóò wúlò fún un bá torí wípé kí ni ikú ti súnmọ́ ó ti ń kú ọlọ́run ọba ní fọ́kọ̀dà aṣọ ìtàkàbùl wọ́kùn tẹ̀lẹ́lẹ́ mọ́sílì ìsìn ló fẹ́ gbọ́ ọlọ́run ọba gbọ́ tó ṣe pé ẹlẹ́ṣẹ̀ ní ẹ tẹ́lẹ̀ ó tàpá sí òfin ọlọ́run ọba ó gbẹ́rù gbọ́n rí ó yà láì mú rí fọ́kọ̀dà aṣọ ìtàkàbùl. وكنت من المرسلين lára àwọn obìnrin jẹ́ ló ń bẹ àwọn tó fẹ́ gbọ́ lọ́wọ́ bá gbọ́ òòdì kan gbọ́ lọ́wọ́ bá gbọ́ òun di wọn lọ́nà òun ṣe lérí ìyà fún wọn òun fi ìyà jẹ wọn nísìnyí kò sí ọ̀nà àbáyọ máa wal yawma nunajjika bi badanika litakuna liman khalfaka àáyà ọlọ́wọ́ bá ní àáwọ̀ alẹ̀ ní òní nítorí kò lè bá jẹ́ àmì fún àwọn tó ń bọ̀ wá lẹ́yìn rẹ̀ wà inna kathiran minan nas an ayatina laghafilun èyí tó pọnú àwọn èèyàn wọn fọnú fọra kúrò níbi àmì àwọ ọlọ́wọ́n ọba náà nílà tí ọlọ́wọ́n ọba tó lóun ó la fìràwọn ọ̀nà olópadà tó wáyé eléyìí àwọn ọmọ mi sọ wípé wọ́n padà gbé òkú rẹ̀ ó padà jẹ́ nǹkan tí omi lọ jù sí etí odò tó ti pé àwọn èèyàn padà wá rí wọ́n padà wá lọ embalming so gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé àwọn Egyptians wọ́n a máa embalm àwọn òkú àwọn tí wọ́n bá jẹ́ àwọn pharaohs ìyẹn àwọn ọba àwọn tí wọ́n ń jẹ níbẹ̀ so kí wọ́n embalm òun náà ní nǹkan bíi seventies ó French medical doctor kan tí wọ́n pè ní Maurice Bouquet so ó bá wọn ẹ̀bámu òkú kan nínú àwọn pharaohs wọn ní ìlú Egypt so ẹni tí tó bá wọn ẹ̀bámu yìí wọ́n ń rí orí pa ipe eléyìí ó kú sínú omi ni sọ̀nà fi ń kọ̀ǹkúrúdù pé bóyá òkú Fáráò ti anabi musa alayhi salatu salam tí ọlọ́run ọba sọ fún wa nínú alukur'an nam eléyìí ṣó jẹ́bẹ́ àbí ò jẹ́bẹ́ àwọn àfáà mi gbà pé síns tó ṣe yí pé wọ́n ló kú eléyìí tí wọ́n rí òkú rẹ̀ yìí ipe ipasẹ̀ omi ní kíní rẹ̀ sọ́nà fi ẹ̀ǹbáàmù ẹ̀ para àṣà wọn nìkan ẹ̀ǹbáàmù àwọn pharaohs wọn so but eléyìí tán ní pasẹ̀ omi wọ́n rí traces kó kú sínú omi ní tó possibility kó jẹ́ pòun ní ó wà ṣùgbọ́n arínú àwọn àfẹ́sìn tí wọ́n béèrè lọ́wọ́ pa ilé bí sheikh Salih bin Uthaymin rahimahullah ta'ala àwọn ní àwọn tí wọ́n sọ lé ìsọlá ohun mustanadul itlaqan wọ́n rí evidence tá a lè gbára lé lakin alladhina yuridun an yabtaghiru bi athari al-fara'ina àwọn tó ṣe wípé ó wù wọ́n láti ṣe fáàrí pẹ̀lú àwọn orípa àwọn pharaohs ọ̀bí sọmọ fọ́kìrù ọ̀fọ́ ìṣòwòbí wọ́n ní ṣíọ̀ nǹkan tó ṣe pọ́n ń ṣe fáàrí tọ́jẹ̀ dùnú pẹ̀lú ẹ̀ هم الذين يقولون إن فرعون صائب موسى موجود في الأهرامات àwọn náà ń sọ wípé Fáráò tó ń jẹ́ títí ànábì Musa alayhi salatu wassalam ó ń bẹ nínú àwọn pyramids hada kadhbu wa kalamun la asla la wọ́n ní eléyìí irọ́ ni bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tí ó lẹ́sẹ̀ lẹ́ni rajulun fi wasati al-bahri wa fi adabin kayfa yumkin li ahadin an yajra ala an yastakhrija adi jussa min wọ́n ní ẹni tó ṣe wípé ó ń bẹ ní àárín odò ìṣepá àárín odò ló tẹ̀lé sí bákan náà tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tí ó fìyà jẹ bó lè rìn kún ó ṣe gbóyà láti sọ wípé òun mú òkú rẹ̀ jáde alyunkin ṣe lè rọrùn wa aina al-adawat wa aina al-alat allati tahfazuhu hatta ya'ti man yabni al-ahram kí ni àwọn nǹkan tó ṣe wípé yóò protect òkú rẹ̀ títí tí èèyàn kó fi wá ló padà kọ́ al pyramid ويجعله في الأحرام توا في سنو بيراميد أين هذا بون لي بون لي توا هذا كذب وباطل إليه روني بين تيو لسن لني لكن كما قلت كيف مش الذين صار فيهم جنون حب الآثار هم الذين يأخذون مثل هذا أنا تشوي ìgbàwèrè wípé a fẹ́ máa mójútó àwọn àfà àti àwọn e, àwọn àlòkù nǹkan àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ làwọn orí pa tó ṣe wípé ètí àwọn fẹ́ máa mójútó lélẹ́yìí àwọn làwọn tó ṣe wípé wọ́n ń sọrú ọ̀rọ̀ yìí so afáà ní sọ́mà ayò fàkàrí lánàá fàáríwò ló ń bẹ́ ń bí ayò ìkwọ́n fi jásà ní fàáríwò ló ń bẹ́ ń bí ara kan tó ṣe pé àlákà Allahu azza wa jal tí ọlọ́wọ́ bá tó panu kàzàbà Allah ara tó ṣe pé pọlọ́wọ́ bá nírọ́ wà kàzàbà mọ́ fi wọ ara bẹ́ẹ̀ ṣe bákan وأي فقر لنا بهذا فارو لنبن بلي فوا لا فقر بهذا وسفارك كم به لكن الله نجى فرعون ببدنه شما لنبا الله فرعون في الورارة لأن بني إسرائيل كان فرعون قد أرهبهم وأخافهم torí pé banu israel farao ó ti wọ́n lẹ́yìn náà mọ́ pé èèyàn ìràkánà àmàmà ogun ni ẹ̀kọ́ àfòwò tó bá ṣe kó ń bẹ wájú rẹ̀ ní tó ń bẹ̀rù rẹ̀ láàyè tó mọ inú kọlùbùhù àtàyàráhù àlìkà mẹ́yìíta ọkàn rẹ̀ ní balẹ̀ àfìgbà tó bá rí ẹni yẹn lẹ́ni tó yóò máa fi sínú ọkàn rẹ̀ ìpè fir'aun ó mórí bọ́ وفرعون سوف يرجع إليكم يا بني إسرائيل إذ فرعون قرصنا يومئذ ويفعل بكم كذا وكذا yóò ṣe báyìí báyìí fún yín yóò bí àjẹ yín ṣàìtọ́nù ó máa fi sọ ọkàn èèyàn bẹ́ẹ̀ torí pé Fáráò ti dẹ́rùbà wọn ó ti sílẹ̀ lóríṣiríṣi náà bá wá rí iná tánrí wípé ẹni tó ń dẹ́rùbà wọn èyí tó bá rí òkú rẹ̀ ìyẹn jẹ́ kí ọkàn wọn lè balẹ̀ fọkànlù wú لمن خلفك أي لبني إسرائيل أرانه بعض سبيل لمن خلفك فوا وتشكوهم بأمبولين ولمن خلفك أي في نفس الوقت نياسك ولا يبعد أن تكون هناك قراءة ولكن لا تحضر الآن هل هناك قراءة لمن خلفك أي لمن خلفك في أرضك والذين خلفوه في أرضهم بنو إسرائيل في وقته لكن لا أدري أن هذه الآية لا تعتمد أن أكرا لا لكن لمن خلفك أي من بني إسرائيل في ذلك الوقت so afáàní oríṣi wípé bọ́dì tí wọ́n rí iṣẹ́ ọláwọn lọ ẹ̀bánu yìí èpè ti Fìràáùn kí ó jẹ́ Fìràáùn àsìkò Musa kí afẹ́ ló ń tí a sọ òun náà ní wípé kò ṣe gbogbo àwọn àfáà náà nàgbà wípé èyí tí bọ́dì tí Maurice Bouquet tó ẹ̀bán wípé bọ́dì Fir'aun tí ọlọ́wọ́ bá ń sọ̀rọ̀ ń pa rẹ̀ ní Fir'aun Musa náà ọ̀rọ̀ Fir'aun àtorí pé gbólóhùn Fir'aun àbí Farao táìtù ni tó ṣe gbogbo ẹni tó bá ti jẹ ọba nílùú Egypt ni wọ́n máa ń pè ní Fir'aun ṣùgbọ́n ọlọ́wọ́ bá lo gbólóhùn Fir'aun yìí láti onífẹ́ sí pàtíkúlá fẹ̀ráwọ̀ tó ṣe pé ló bá anábì musa alaihissalatu wassalam ló bá ló bá wọn anábì musa alaihissalatu wassalam ló ní ẹ̀ka ń tà pẹ̀lú òun ni ó tẹ̀rì sínú odò òun ni ó tẹ̀rì sínú odò so ṣé òun wá ní tí mo rí búkẹ́ sọ wípé ọ̀hún ẹ̀bánu yìí ló ní egyptian museum ní òní ṣé lè ara wọn tí wọ́n gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n àkíyèsí tá gbọ́dọ̀ pera sí òun ni pé sáfàǹtì láti sọ fún wa ká wá àwọn scientific facts ká tó gba nǹkan tí ọlọ́run ọba sọ fún wa eléyìí tá gbọ́dọ̀ wà dá funfun ni mùsùlùmí ò kì í wá ní táwọn scientists sọ káàkiri láti gbà wípé ó túmọ̀ sí pé Islam tí òun ṣe ó dáa táwọn scientists wá ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀kan kò rí bẹ́ẹ̀ kò bá jẹ́ táyà yẹn ń bẹ́ẹ̀ ní mùsùlùmí tí ọkàn rẹ̀ bá lẹ yóò ní nǹkan yẹn orí bẹ́ẹ̀ náà ni ọ̀hún ti nígbà tí scientist bá sọ pé kí ni nǹkan yẹn rí bẹ́ẹ̀ nàmta ni scientist ta ni wọ èèyàn ilẹ̀ méjèèjì àmọ́ iye nǹkan táwọn scientist ó sọ fún wa tó ṣe pé nǹkan yẹn ò ní rí bẹ́ẹ̀ tabaníká gbó báyìí táwọn scientist ń sọ nísìnyí ó yẹ kó ju ọmọ ọ̀rọ̀ mọ́ láti gbé wa oṣù October ó parí oṣù November bẹ̀rẹ̀ a ṣe ń parọ́ kí ni òjò ń rọ̀ eléyìí takò nǹkan náà ti sọ fún wa tẹ́lẹ̀ ṣùgbọ́n ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ọba tí máa ṣe tó bá wù bẹ́ẹ̀ ní èròǹgbà láti ṣe fa'alun lima yurid fa'alun lima yurid ọba tí máa ṣe tó tó ń bẹ́ẹ̀ ní èròǹgbà láti ṣe tọ́ba tí káwọn táwọn sáyẹ́ntìsì sọ kò yẹ kí Mary kó lè bí Jesus ni torí pé kí ni nǹkan ẹ̀ ní kò kàn scientifically possible bóòlù obìnrin yóò ṣe bímọ láì ṣe pé kí ni láì ṣe pé yẹn súnmọ́ eléyìí tí ó wà pọ́síbù ní ṣùgbọ́n ọlọ́wọ́ bá fàáàlù lima yorùjì anábì musa aleyhisalatu wasalam anábì tí lára àwọn anábì ọlọ́wọ́ bá tó ṣe wípé wọ́n sọ sínú náà anábì ibrahim aleyhisalatu wasalam gẹ́bà ṣe padà náà kà fún wa tabaníkàwò scientifically ó yẹ kí iná ẹjọ́ lẹ́ni tí ó wọ kankan ju aṣọ lásán lọ ṣùgbọ́n ọlọ́wọ́ bá ní kulna ya naru kuni bardan wa salaman ala ibrahim ọlọ́wọ́ ni a ní rẹ̀ náà di bardan tútù kò wá ṣe tútù tí ó kò bá anabi ibrahim alayhi salatu wa salam wa salaman tún jẹ́ ọ̀la fún scientifically kò possible scientifically kò possible kí anabi muhammad sallallahu alayhi wa salam kó gbéra láti lẹ̀ kó ló lọ sí sánmọ́ ní àsìkò gbà tó lọ yẹn kò pọ́síbù kò pọ́síbù láti lọ láì kí n ṣe pé ní jet age ni ní èjì tó ṣe wípé kò sí kankan tó ń gbé àwọn èèyàn kò lọ sókè scientifically kò pọ́síbù òun ló fà tó jẹ́ pé ìkánú àwọn onísọkúsọ tí ó pè rẹ̀ ní lára àwọn tán believe nínú theory Charles Darwin ìyẹn evolution lára àwọn tí wọ́n nígbàgbọ́ nínú ọ̀rọ̀ yìí ó ní kò possible scientifically kò ṣe pé ànábì sallallahu alaihi wasallam ó gun ẹṣin tó ṣe pé ó ní ìyẹ́ ìpèsè ẹṣin máa ń ní ìyẹ́ ni kò possible biologically ni kí ẹṣin ní ìyẹ́ so a lot of things la máa gbádànù nínú àwọn nǹkan tó ṣe pé ó nílẹ̀ nínú Al-Qur'an àbórinlẹ̀ nínú uh, uh, ọ̀rọ̀ anábíwá Muhammad sallallahu alaihi wa sallam eléyìí Richard Dawkins ó sọ nígbà tí àti Hasan tó interview rẹ̀ so ó wá sọ fún yẹ pé ṣíwọ́n náà ń bẹ náà mùsùlùmí tó nígbàgbọ́ ike anábí ó travel lọ sí sánmà pẹ̀lú ẹṣin tí ó níyẹ ẹgbẹ́ àṣẹ eléyìí sọ́kùsọ so lára nǹkan tí wọ́n gbà pé kò possible scientifically tí Richard Dawkins tó sọ òun náà ni wípé wọn la odò tàbí kò sí pọ̀pá kankan tánàbí musa fi la odò ikú kò tí ẹ ṣẹlẹ̀ nínú tàn kò sí nínú tàn evidence fi ó fi rinlẹ̀ wípé wọn la odò rẹ tì yẹn ni wípé kò bọ́ sínú pé kò ṣẹlẹ̀ rí so ọ̀dọ̀ títí ẹ̀ ní gbogbo àwọn kan yóò pa ọkọ̀ kiri àwọn kòràfà àti àwọn superstitions tí àwọn yẹn sọ so ìjókòó ní sinmi pé as a muslim you say that you believe in the Quran or you believe in what the so-called scientists wọn sọ tó ṣe gbọ́dọ̀ dọ́là nísìn tí wọ́n sọ nǹkan mi tíọ́lì ṣàzáwìn nígbà tó sọ ọ̀pọ̀lọpọ̀ wọ́n kó jẹ́ rush rush ṣùgbọ́n gbà tó yá àwọn ara wọn náà tó bẹ̀rẹ̀ sí fire nǹkan yẹn pé àtìyẹn just ní hypothesis ni it's not up to a theory that's up to a theory wọ́n bẹ̀rẹ̀ sí knock ẹ̀ so mùsùlùmí gbọ́dọ̀ farabalẹ̀ tí alukurani bá sọ ìtàn kan fún wa dìímú gbà pé kò sí òdodo mímọ́ lẹ́yìn rẹ̀ ẹnìgbà tó wá ń sọ nǹkan tó wà kọ́ńtrárì sí nǹkan yẹn ká mọ̀ pé ẹni yẹn ṣètọ́nù fi ọpọlọ ẹ̀ ṣeré ni ìwọ títí tí alukur'an mu táǹdì ẹni tó jẹ́ mùsùlùmí ni ṣùgbọ́n nǹkan tí eléyìí sọ eléyìí sọ ọlọ́run bá ti yanjú ọ̀rọ̀ ẹ̀ má ashhadtum khalqa samawati wal ard wala khalqa anfusihim wa ma wọ́n dá sánmà tó ń wo da ilẹ̀ kọ́lẹ̀gbà tó ń wo da ọmọ ènìyàn kọ́kọ́ kò sẹ́ni tó ń bẹ́ẹ̀ nù wọn gbogbo wọn kan sọ àwọn èèyàn nù tán sọ sọkúsọ tán ń dáhùn oríṣiríṣi theories hypothesis kalẹ̀ wọ́n tó ṣe pé tá a orí ẹni o ò ju ọmọ eighty years lọ o ò ju ọmọ seventy years lọ fifty years lọ o ń sọ nǹkan tó ṣẹlẹ̀ ní twelve billion years ago mo ló ṣe mọ̀ ń parí bàbá rẹ wọn tí ibi bàbá bàbá bàbá bàbá wọn tí ibi bólótì alóhùn àwọn ṣe device kan táwọn ọmọ fi ń detect e so device yẹn ló máa detect ní tó ṣẹlẹ̀ twelve billion years ago thirteen point eight billion years ago ìsọkúsọ ló ń sọ mélòó ni gbogbo ìṣẹ̀ní ayé gan mélòó ni gbogbo ìṣẹ̀ní ayé so ló ń jẹ́ pé Islam ò takò science ṣùgbọ́n science tó bá ń bá làákà ìmú kò ṣe sáyẹ̀nsì ṣe pé àwọn náà àròsọ ní nítorí wọ́n á jòkó mi kan wọ́n sọ fún wa ipe ani universe là ń gbọ́ tẹ́lẹ̀ ani multiverse nínú universe ta ní sí irú ẹ̀ náà tún bẹ́ẹ̀ tó pọ̀ bóló ti mọ̀ ó ní gbogbo ẹ̀ ó ń gbogbo àwọn nǹkan so àwọn claims ọ̀rọ̀ wọn náà ti dájú àtúnṣe yìí kí ni àwọn èèyàn kan wọn á ní orúkọ ní tí wọ́n mọ̀ sọ bí àwọn nǹkan oríṣiríṣi black holes ẹ̀kìní kan bóò lè ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí ṣùgbọ́n ẹlòmíì tó péré mùsùlùmí ni ó ní bìlíìfù mu black holes tí wọ́n ń sọ bí ọkùnrin tó kú láìpẹ́ yìí eh, Stephen Hawking gbogbo bó ṣe sọ̀rọ̀ tẹ́lẹ̀ tó tún kó ọ̀rọ̀ ẹ̀ bẹ́ẹ̀ ni ó ṣe máa yí tẹ̀lé bó ṣe ń yí náà ló máa yí tẹ̀lé tó wá ló kú ó kú náà tó wá ló fà ó fà náà ni Stephen Hawking yìí sì ó ti kú sí so why tí orí rẹ̀ tí orí rẹ̀ jí padà Why táwọn èèyàn orí jí padà tó ló jẹ́ pé kí ni àwọn àmì ọlọ́run ọba fi lékún ní mọ́ọ̀nì ni mùsùlùmí fi súnmọ́ ọlọ́run ọba ni à ń ṣẹni tó ṣe wípé yóò máa lo àmì ọlọ́run ọba àbí àwọn orí ọlọ́run ọba láti lè máa fi tako Allah subhanahu wa ta'ala So la fẹ́ ló gbogbo eléyìí òun ni pé ìṣẹ̀lẹ̀ bọ́lọ́run ọba ṣe ló ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ náà fìràwọ̀nù wo gangan fáráwò wo òun gangan ni fáráwò anabi musa alayhisalatu wasalam quran wa silent in pẹ́ quran wa silent in sáré ìpè eléyìí sọ àmì àní mẹ́nẹ́pítà àwọn àmì àní ramses the second àwọn amáyé fáráwò tó ti jẹ́ before wọn amáyé yìí tó wá lẹ́yìn wọn ṣùgbọ́n wo gangan ni fáráwò yẹn àlùfáà ni silent in pẹ́ so mi ní disturb ara mi tí gbogbo àwọn tó ń sọ náà nú àwọn tó ń sọ ìtàn ọ̀rọ̀ wọn ń takora wọn ẹlòmí alélé yìí ni ẹlòmí alélé yìí ni so kí ni bísíǹsì mi ìtọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala sọ fún mi tí a ní muhammad sallallahu alaihi sallam sọ fún mi àwọn tẹ́lẹ̀ ń sọ ẹnu òkò lórí ẹni so ni ó ń ṣe yìí tí wọ́n á ti sọ bara mi tó bá yí pé lára nǹkan tí mo gbọ́dọ̀ ní máa ní pẹ́ ní ọlọ́wọ́n bó sọ àná muhammad sallallahu sallam sọ ṣé gbàtọ́ lọ́wọ́ bó ti sọ táwọn mi ò ni ó túmọ̀ sí pé nǹkan tí mi gbọ́dọ̀ ti sọ bọ́ ara so ló jẹ́ pé nínú history ó ní kíní kẹta máa ń pè ní historical fallacy historical fallacy òun náà ni àwọn ìtàn táwọn èèyàn ń sọ tó ṣe wípé ẹ lè má rí bíbí sùn ó pọ̀ jantirẹrẹ irú ẹni gbogbo àwọn kìnnì kan ọba kìnnì kan Ọ̀rúnmìlà ṣe kìnnì kan Ọbàtálá ṣe kìnnì kan adìẹ ń fẹsẹ̀ tẹ́lẹ̀ ó fẹsẹ̀ túlẹ̀ ká gbogbo àwọn nǹkan ẹni kò sí mustanad fún ṣùgbọ́n lára àwọn nǹkan tí àwọn òpin tẹ́lẹ̀ Yorùbá sọ tẹ́lẹ̀ ni tẹ́wá ní káwọn yẹn wá sọ ìpè èkó fún wa nísìn ẹ̀ẹ́rí oríṣiríṣi versions edo versions ó wà àwòrán version àbí kíní kan wà kíní kan wà ní gbogbo ẹ̀ náà ní èwo ló correct ń bẹ so pẹ̀lú kó mọ orúkọ sọ́dọ̀ ara ẹ̀ so why mo fẹ́ disturb ara mi pẹ̀lú gbogbo yìí n tí Al-Qur'ani sọ fún mi màá gbà á details tí ó wọ̀ mi nígbà tí ma fẹ́ mọ̀ ọ́ tí wáyé tí wọ́n kí n mọ̀ ọ́ ni ọlọ́mọ bó so nǹkan tí ò necessary ni àwọn nǹkan wọ̀nyẹn àbá wa sọ pé a fẹ́ ṣe ìwádìí ìwádìí kò gbọ́dọ̀ wá nídi wa lọ síbi pé kí ni nǹkan tí ẹ̀sìn fi rin ilẹ̀ ká máa gbá dànù lórúkọ pé kí ni historical fact tá a padà gbé jáde ó ní bí kuraani ṣe sọ yẹn kọ lórí bí irú ìtìlùṣà Dawkins tó sọ wípé fact padà fi rin ilẹ̀ wípé wọ́n pín odò bẹ́ẹ̀tì sí méjì ìpè exodus ló jẹ́ pé popular ó common dáadáa nínú bible ni àti nínú alcohol ni pé kò sí nǹkan tó jọ mọ́ exodus ìpè ìtàn obìnrin lẹ̀ so ṣùgbọ́n títàn obìnrin lẹ̀ tí evidence wà fún onísọkúsọ tó ń sọ wípé ọmọ ènìyàn tẹ́ ń wò yìí ancestors ní àwọn ẹja ni láti bí ẹja òun ni ẹ ti padà evolve tó ṣe pé ẹ padà develop lọ síbi nàkí ìran nàkí ló padà wá di ìrìn èèyàn àjọ bá ti gbé nàkí kalẹ̀ wọ́n gbé wọn sínú zoo mélòó ló ti dèèyàn nú wọn àwọn ẹja tó ń bẹ ń lòdò mélòó ló ti di ìnàkí ló ti dẹyẹ nú wọn kó tó wá di ìnàkí tó wọlé yìí àwọn ìtànjà pamọ́ra wọn láwọn èèyàn máa ń sọ irú ẹ̀ làwọn èèyàn náà ń sọ lórúkọ sáyẹ́ǹsì ìsìn àwọn kó máa rọ́ tẹ̀lé wọn wọn á ní scientific part ẹlòmíín tó wá ló ń bí níbu ní theory of evolution bó ṣe máa ń kọ́ àwọn ọmọ biology ní secondary school ni ètò wá prove ẹ̀ fún mi kò sẹ́ni tó lè prove ẹ̀ ẹ̀ka interview ní Britain also a máa ń yí àwọn professors tó ṣe pé wọ́n jẹ́ profession evolutionist wọ́n jẹ́ evolutionist ni ìpè ẹ wá prove theory evolution yẹn ẹ ṣàlàyé kí ni kò sí tó lè ṣàlàyé nu ju pé kí ni Charles Darwin kan dá wàhálà alẹ́ fún wọn wọ́n dẹ̀ gbé òru. wọn náà ń kọ́ àwọn ọmọ ohun ìwé biology náà fi ń kọ́ àwọn ọmọ nífẹ̀ẹ́ tí so kí la fẹ́ ara rẹ pẹ̀lú àwọn níta ń sọ fún wa ò ní pé ìtúbà alukur'an ló go èrìà ni kò ń ṣe nǹkan tá a máa ń gbádànù wípé ìtàn kan sọ ọ̀rùn ìtàn yẹn mùsùlùmí ò mú yóò rún jégéjégé yóò sọ torí pé ó ní wà tammat kalimatu rabbika sidqan wà adla lọ́rọ́ lọ́wọ́ bá rẹ̀ Muhammad ó pé sidqan tó bá ṣe pé information ló fún ẹ ìtọ́jú òdodo information yẹn nìyẹn wà adla tó bá ṣe pé òfin ni òfin tí oríire ń bẹ fún àwọn èèyàn ibẹ̀ òun náà ní kó fún bá subhanahu wa ta'ala kí ó ṣàánú wa kó ṣe àlékún àgbọ́yé fún ẹnì kọ̀ọ̀kan wa àwọn kúrẹ́kúrẹ́ wa kọ́lọ́ wa kó ṣe àmójúkúrò rẹ̀. وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك لا أم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. وسي آية كاتبة كيف تكون؟ bẹ́ẹ̀ ni kò sí hadithi kan tó fẹsẹ̀ múlẹ̀ tó describe it so ìtókù òun ni kí a padà sí ibi ìwádìí táwọn èèyàn ṣe náà a ní maurice buke ó gba iṣẹ́ pé kán ẹ̀ǹbámu ìkànnú àwọn faraos náà ẹ̀sì tó lóun carry out ó lóun rí pé faraos ilé àti orí papò kú sínú omi ni nam ṣóhun ni farao tó jẹ́ ti anabi musa alayhi salatu wassalam possibility ẹ̀ ń bẹ ṣùgbọ́n àní sọ pé òun gangan ni torí wí pé kí ni ààrí evidence yẹn ààrí evidence yẹn so torí ẹ̀ kò ń ṣe nǹkan tí èèyàn ó báwọn èèyàn máa fà lọ títí ẹ tó wá lóhun ò gbà kò gbà náà nìyẹn torí pé kí ni kò sí alukur'an tó tó ní farao yẹn gangan nìyẹn pẹ̀lú wá lẹ́sọ̀ pókè òun gbà lótú gbà tí o bá ti tako tó ń bẹ nínú pòun nìyẹn àrí nǹkan pé kí ni ó tako nínú alukur'an dọ̀tà àwọn mi ò gbà àwọn mi ò gbà tí o sí àti rẹ́mídẹ́sì nínú alukur'an àti súnmọ́ pòun ni so eléyìí náà á jẹ́ kí ni assumption so ó kú omi ló pa ó kọ́ sínú kò ṣe pé ó lè má jẹ́ omi títí rẹ́sì òun ni nǹkan tí wọ́n sọ̀rọ̀ nípa rẹ̀ tó jẹ́ pé omi ló kù ṣùgbọ́n òun ní research tó ń ṣe research tó ṣe ó pé kí ni ẹni yìí ni ó kú sínú omi ni so àwọn fara yìí náà àwọn fara oṣù wọn dẹ́pọ̀ kò ṣe ọ̀kan kò ṣe méjì kò ṣe mẹ́wàá ni wọ́n yìn gbogbo ẹni tó bá jọba nílùú Egypt so farao náà ni wọ́n máa ń pè na máa ń pè wọ́n so ní kọjá àbí tí Kùránì sọ in terms of pé kí ni a fẹ́ ágí èèyàn pẹ̀lú ẹni eh, tó lé claim sílé sí claim lásán ni àwọn òní nǹkan tá a ti lè gbádà inú àkùrá ni pé kò kì í ṣe òun ṣùgbọ́n tápà tí mo kọ ọ̀rọ̀ wọn táwọn ń fẹ́ láti sọ fún àwọn ní pé àwọn kan bẹ tó ṣe yí pé wọ́n rí lè bìlíìbù nínú àwọn orípa ṣẹ́mọ̀ ọ́n pe àwọn kan ní àwọn anthropologists tó ṣe pé wọ́n á máa wá gbogbo wú kẹ́ káàkiri wá oríṣiríṣi káàkiri so ní tí wọ́n lè wú kìíní kan nísìn kan sọ pé kìíní yìí ó ti exist nísìn láti nǹkan bí one billion years ago àbí kìíní kan million years ago bóòlù ẹṣin mọ wọn láwọn ṣe carbon dating láti gẹ́ẹ̀tì kìíní yìí so ní nǹkan bí ọdún mélòó kan sẹ́yìn ẹni tó jẹ́ the most one of the most renowned uh, anthropologists so to say or archaeologists ní uh, Germany wọ́n yẹ̀ yẹ́ káàkiri àgbáyé nípa pé àwọn déètì tó fún àwọn nípa àwọn nǹkan tán wúlẹ̀ tó déètì bá pé nǹkan báyìí wọ́n padà tún mi ṣe ní bírítéènì wọ́n rí pé àwọn déètì yẹn kò rọrùn sọ̀rọ̀ pé wọ́n ṣe yẹ ẹ̀ gan lára àwọn tó dẹ̀ jẹ́ pòfẹ́sọ̀ tó gbajúmọ̀ gan níbi irú àwọn nǹkan báyìí sọ̀tọ́ ló jẹ́ pé àwọn kan ìwé ṣe kàtà máa jòkó tì í tòṣìkò láàtọ̀ pàmò gbogbo ìtàwọn náà mú wá àbáni tòṣì pé ọ̀rọ̀ yẹn lè correct tó lè mọ́ correct so kò jẹ́ bí ó ṣe jẹ́ ní pé báyìí ni àìsí ẹ̀ báyìí ni kìíní ẹ̀ ní kò sí àdìsí kan tí obìnrin lẹ̀ bẹ́ẹ̀ ni kò sí àgbọ̀kán tí ó tọ́ka sí pẹ̀lú abẹ́ mọ àìsí ẹ̀yẹ gbọ́dọ̀ wọ́n sọ fún wa yìí pé this is the pharaoh tí alukóra ní sọ àti ní ẹ̀rín lẹ̀ ó máa ṣòro torí pé ọlọ́wọ́ bá gbọ́ dárúkọ fáráhù yẹn ni láti sọ igbó kí a ah, ṣe ramses the second ni àbí pẹ́nẹ́tà ni àbí lẹ́yìn ni tó kú dárúkọ ẹ̀ torí pàpẹ́ wá rí fáráhù kan tó ṣe wípé rivers tí ó pé kí ni ó kú kú omi kò túmọ̀ sí pé fáráhù anabi musa alayhi salatu wa salam so tẹ́wọ́ àmọ́ àìsí fáráhù tó ṣe pé ó ń bẹ níbẹ̀ ẹ̀ mọ́ kìnìún kò sẹ́jú lẹ́yìn pé ti ànábì musa alayhi salatu wa salam kò lẹ́yìn bí wọ́n ṣe jẹ́ wọn láwà á subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa ìyẹn èyí tí àwọn ń sọ ṣe àpé ìsìn tá à sọ ni pé Richard Dawkins scientist evolutionist òun sọ wípé ó mú ní exodus tá sọ yẹn ni kò sọ evidence wọn so òun náà sáyẹ̀nsì náà fi sọ̀rọ̀ so mo rí fúkẹ́ òun gbà pé kí ni farao kan kó sómi eléyìí scientist ni eléyìí náà scientist ni ọ̀rọ̀ wọn takora wọn so èyí tó kan àwa olùkí mùsùlùmí kan jáde ní ìdúró sọ wípé kò sí wípé àwọn Israẹli wọn kúrò ní Egypt àwọn èèyàn kan wá tẹ̀lé sómi ní wípé kò sí yẹn ìyẹn ti takò Al-Qur'an ẹni tó bá dẹ̀ sọ yẹn fọwọ́ káàfù èfèrè yìí. 刚才中午包鱼去了。